bẹ́ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan-an ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn báyà ìjà Ṣàngó ló ní sẹ́rẹ́. Fresh FM jẹ́ ní kọ́ máa ló mi. tẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. orin agbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan-an ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bà kan ni. bẹ́ẹ̀ ni o. one oh seven point nine máa ní ẹyin sí i. máa ní ẹyin sí i o. Fresh FM ló fò lókè tètè. seven fresh fm one oh seven point nine abẹ́òkúta. fresh one oh seven point fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ṣẹlẹ̀ àgbọ́sọgbánú àgbọ́fikọ́gbọ́n àwọn ìròyìn tó jẹ́ wípé ọgbọ́n ọgbọ́n lòun gbogbo nǹkan nìkan ní fresh one zero seven dot nine fm èlé funfun báláwo ní òkè sáré ìlú abẹ́òkúta ńlá fìkàlẹ̀ sí tá a ti ń kàn sí yín bẹ́ẹ̀ àwọn òròyìn mọ̀ tún kọ sísọ gbẹnu tán lọ́sàn-án tòní ẹ̀jẹ̀ amúgbá etí balẹ̀ kátújọ ọgbọ́n mu pánsá òfura pánsá jáná àjà òfura àjájì bónílé bá kọ̀ tí ò bá fura olè ìní òkò kólé ó má bà kó wa lẹ́rù láfi pé ẹ máa tẹ́tí gbọ́ àwọn òròyìn tó ṣe bẹ́ẹ̀ kọ sísọ kó lè jẹ́ bí gbẹ́rẹ́ pàkọ́ fún gbogbo àwa tá a wà lókè pẹ̀ láyé ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ okọ̀ sísọ ogun ògúnyẹmí lorúkọ tèmi anointed voice of the city àwọn ọ̀ṣẹ̀lẹ̀ tó kọ sísọ lọ́sàn-án tòní ọ̀kọ̀ọ̀kan ìjèjì tá a yọ sẹ̀lẹ́kù lágbe sí etígbọ̀ yín gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ kábẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ogun katilé kẹsọ̀ròde wọn pe arábìnrin kan mọ̀rẹ́ abiyamọ làbá o àbábíagbà wọn pe ìyá ọlọ́mọ mẹ́fà ó gbẹ̀mí kan lára àwọn ọmọ rẹ̀ ọmọ ìkókó jòjòló ọmọ oṣù kan ọwọ́ mọ̀ bá a kí wàá ní arábìnrin ọ̀hún sọ lọ́rọ̀ gẹ́gẹ́ bí àwíjàre tó fi lu ọmọ ìkókó oṣù kan pa àbẹ́ẹ̀ wá rí pọ̀gbẹ́nu tán bẹ́ẹ̀ ń ló tún kọ sísọ ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ tọ́gbẹ́nu tán kọ sísọ ní ìpínlẹ̀ bowano ìpínlẹ̀ katsina wọ́n pe àwọn òǹtajà ní àmọ̀ káwọ́ mọ́rí o nígbà tí wọ́n pe òbítíbitì ẹrù iná ló jóná ní ìpínlẹ̀ ọ̀hún ọjà kan tó jẹ́ gbajúgbajà ńbẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ èèyàn dorí àwọn bó bá débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ó di dandan kó gbọ́wọ́ lórí o ó kọ sísọ ìṣẹ̀lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ ní ìpínlẹ̀ plateau níbi tí wọ́n pe òṣìṣẹ́ ọlọ́pàá kan ó mọ̀ yìnbọn. hey ẹ̀fún àbẹ́ẹ̀dì wọ́n gbóyìnbọn o mú awakọ̀ tírọ́ọ̀kì ní ìpínlẹ̀ plateau èèyàn ó mọ̀ mímí ìgbẹ̀yìn tí ẹlẹ́ran sì tù tó ń tẹnu ẹ̀ náà ni wọ́n pé awakọ̀ kan níjò ní tí wọ́n pé òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní ó gbẹ̀mí ẹnìkan àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní dọ́dọ̀ rẹ̀ kì í ṣèkún ọwọ́ òfin kó lè bá o èyí òun já sí ìṣẹ̀lẹ̀ tọgbẹ̀nù tán tó o wọ́n pé àfikún máa dúpẹ́ lọ́wọ́ orí ẹni àti lọ́wọ́ elédùà tí ọ̀mọ̀ jẹ́ bí ó ṣẹlẹ̀ kọjá bó ṣe wà wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lórí kó yọ ò nínú ìṣẹ̀lẹ̀ kan tí ìbágbẹnu tán kọ sí sọkà sí àrà ní orí afárá kan ní ìpínlẹ̀ èkó nígbà tí ọkọ̀ aképo ọmọ jóná wọ́n pé ọkọ̀ mẹ́fà iná ló jóná gúrúgúrú o kọ́lọ́n kó ṣàánú fún wa ní tó ẹ̀ náà ni wọ́n pé àwọn kan mọ̀rẹ́ wọ́n tó bíi mẹ́ta níye wọ́n kórajọ wọ́n ń ṣe káràkátà ọkọ̀ àmọ́ ọkọ̀ tí wọ́n ń ṣe káràkátà rẹ̀ wọ́n kó wọlé lọ́nà tí ò bófin mu láti orílẹ̀-èdè Niger wọ́n sì wá tà á ní ìtàkùtà lórílẹ̀‐èdè wa nàìjíríà ọwọ́ bà wọ́n o wọ́n ti ń pajú tọ́kí lákàtà àwọn ọlọ́pàá báyìí ó kò sí sọ ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣe bẹ́ẹ̀ kò sí sọ tí n ò ní fẹ́ má gbé sí etí gbọ́ yín lọ́sàn-án tòní mọ̀rẹ́ o níbi tí arábìnrin kan ti tẹnu bọ̀rọ̀ pé nǹkan ṣèun kọjá àdájì èyí ọkọ ẹ̀gbọ́n òun ń ló lọmọ tí òun gbé lọ́wọ́ o àbẹ́ ẹ̀ wá rí i pọkọ sísọ bẹ́ẹ̀ ló tún gbẹnu tán ìgbéyàwó kan rèé tí arábìnrin kan ń pariwo pé n ọmọ ṣe mú ẹ tú wa ká wọ́n pé ìgbéyàwó náà ọmọ tí ń ní wàhálà tó ń ti lọbọlọbọ nù o arábìnrin ọ̀hún ké gbàjarè pé ọkọ òun mọ̀ fẹ́ fi yùnkíyùnkí pa òun ó ní yìí tiẹ̀ tún wá bí òun nínú o bíi pé kó tún mọ wá àwọn pòsíṣàn sọnù kan eléyìí tó lè gbẹ̀mí èèyàn à hèyé ọgbẹ̀nù tán lọ́sàn-án tòní fresh fm one zero seven dot nine òkè sáré abẹ́òkúta ẹjẹ́ àdókè lọ́hùn-ún à ń padà bọ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ wọ́n ṣe borí ooru àyíká tó jíire ní sàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìṣẹ̀lẹ̀ àgbọ́nṣehà náà ní ìpínlẹ̀ ogun tá a fi ṣíde àwọn kókó ẹ̀ ẹ̀ láti tẹ̀síwájú torí bí abágungi là ti sọ ọ́ ní ìpínlẹ̀ ogun wọ́n pé ìyá ọlọ́mọ mẹ́fà kan mọ̀rẹ́ ó ṣe ń tẹ́nìkan ò ṣe rí o ṣíkún lọ́wọ́ àwọn ọlọ́pàá bá ń bẹ̀ lákàtà wọn báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ni wọ́n pé ó ti tawọ́ gan arábìnrin kan ẹni ọdún márùndínlógójì ìyá ọlọ́mọ mẹ́fà Shukurat Ọlájọkẹ́ ni wọ́n pe orúkọ rẹ̀ tó sì jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kàn ó wípé ọmọ ìkókó ọmọ oṣù kan iná lólùpà tó sì lọ rèé jù ú sínú odò Ògùn ní ìpínlẹ̀ Ògùn kan náà àfúrásì ọ̀hún ni wọ́n pé ó ṣe àpatẹnujẹ́wọ́ nígbà tí ọwọ́ àwọn agbófinró bá ò tó sì ṣe àlàyé wípé gbogbo àtijẹ àtimu wàhálà ìdààmú ìlà ìlò ìlà ìlò yìí náà ń ló fà á tí òun fi rò ó pérépé hmm, kó ọmọ òun kó tiẹ̀ mọ́ padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ó ní bàbá ọmọ yìí ọmọ gbóyún débi tí ó gbọmọ ó ní ìdírè o tí òun fi wúrò pọ̀ pé kí òun ó pa ọmọ ìkókó náà kóhun ó sì jù ú sí odò ògùn tí ń bẹ ní agbègbè láfẹnwá nílùú abẹ́òkúta àbẹ́ẹ̀wárí pọ̀gbẹ̀nù tán bẹ́ẹ̀ ló kọ sísọ àmọ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun nígbà tí ó ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ ó ṣe àlàyé o wípé ṣíkún ńlọ́wọ́ mọ̀ọ́bá ọlájọkẹ́ látọwọ́ àwọn ọlọ́pàá tí ń bẹ ní ẹnu gádà nílùú abẹ́òkúta wọ́n pé níbẹ̀ gan iná tí wọ́n ti tawọ́ gan afurasí ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé ẹ ẹ ṣèwọ̀n jẹ́jẹ́ wọ́n ní ọkọ̀ ìpàráàrò àwọn ọlọ́pàá eléyìí tí sb baba hamzat tó léwájú fún iná lọ gba àfúrásì ọ̀hún mú ṣìkún gẹ́gẹ́ bí ó ti ṣe tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ o àwọn ọlọ́pàá ni wọ́n mọ̀ kófìrí arábìnrin ọ̀hún tó sì jẹ́ pé wọ́n fura sí i nígbà tó jẹ́ pé bó ṣe ju tó gbé lọ́wọ́ ọ̀hún sínú odò tán òun náà pa tíọ́tíọ́ kó tó di wípé ó fẹ́ yíṣẹ́ padà bóyá ó rò ó wò ni o àmọ́ ibi títí ń pa tíọ́tíọ́ làwọn ọlọ́pàá mọ̀ ti fura pé ń hmm, ó dàbí ẹni pé arábìnrin tí mò ń wò lọ́ọ̀kan yìí ò lẹ́bọ̀ lẹ́rù àwọn ọlọ́pàá bá súnmọ́ wípé madam kí ni tẹ́ jù sínú odò ọ̀rọ̀ pèsè jí ọ̀rọ̀ kọ sísọ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ọmọdété wọ́n ní ní àkókò tí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pò ó nífunpọ̀ iná ló wá ń ṣe àlàyé wípé agboolé alákọyè nígbó ọ̀rà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyàn níjọba àbílẹ̀ àárín gbùngbùn barapa ibẹ̀ lòun ti wá o tó sì jẹ́ pé ìgbà tí òun ti lóyún ẹni tóun lóyún fún kò tiẹ̀ gbóyún débìí pé yóò gbọmọ ó ní ọmọ mẹ́fà tó sangun ló sì wà ńlẹ̀ tẹ́lẹ̀ ó ní bó wá lòun ó ṣeṣe o téèyàn mẹ́ta ó fi dúró ní méjì méjì ó ní ọmọ mẹ́fẹ̀ẹ̀fà òun òun lòun ń bọ́ wọn ó ní wàhálà tó ń ti lọ́bọ́lọ́bọ́ àtijọ́ àtimú ló fà ó tí òun fi rò ó pé dípò tí ìyá ó fi máa jẹ ọmọ ìkókó ọ̀hún kóhun ó kúkú lù ú pagbé sọ sódò kọ́mọ bá tiẹ̀ lọ àwọn ọlọ́pàá ìwà ọ̀dájú iná ní tó ṣe yìí òfin ọ̀bá rẹ́rìn pẹ́ẹ́pẹ́ òfin tàkìtì pàkọ́ sírú ìgbésẹ̀ tó gbé o wọ́n pe nígbà tí arábìnrin náà ṣe àpàtẹnujẹ́wọ́ iná ló wá ń tọ́ka sí o wípé ṣẹ́rí láti ìgbà tí òun ti lóyún ọmọ ìkókó tí òun ń gbẹ̀mí ẹ̀ yìí à òun ọmọ rí ẹnìkankan kó sọ pé kí ló ń tà ń bẹ̀ àbí kẹ́nìkan fi ten naira bọ òun lọ́wọ́ pé ẹgbà ẹ bá wa fi wá nǹkan rà fọ́mọ yìí ó ní gbogbo nǹkan lè kokoko bí ojú ẹja àwọn mẹ́fà tó sì jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ń bẹ́ ń lé kó tó wá di wípé òun rò pọ̀ pé dípò tí ọmọ náà fi máa jẹ̀yà jẹkúdọ́rọ́gbò kó kú máa padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ wọ́n pé dp ọlọ́pàá ẹnu gádà iná ló wá tẹ̀síwájú nínú ìwádìí o débi wípé wọ́n ṣe àwárí òkú ọmọ tí wọ́n gbé jù sínú odò ògùn ọ̀wọ́n wọ́n pé wọ́n ti gbókù ọmọ náà lọ sí ilé ìgbókùpamọ́sí o ti ń bẹ ní general hospital nílùú abẹ́òkúta ẹni tó jẹ́ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun Edward Ajogun òun náà mọ̀ pàṣẹ ìwádìí lẹ́yìn ọ̀sọ́kà wípé kí apá ẹ tètè gbé ọ̀rọ̀ arábìnrin yìí lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn tó ń ti ìfẹ̀sùnkàn nítorí ọ̀rọ̀ ẹ̀ ọ̀gbẹ̀nù tán bẹ́ẹ̀ lọ́kọ̀ sí. kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀la ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. sísọ ń tẹ̀síwájú ìkànnì fresh náà láwa one zero oh seven dot nine òkè sáré ìlú abẹ́òkúta ìṣẹ̀lẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ní ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ benue nígbà tí wọ́n kà á lé ní èjì ẹ̀ta ìrìn wọn pé bí èèyàn mẹ́sàn-án ló mọ̀ ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí ní ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ benue àti ìpínlẹ̀ anambra kí ló sì fà á wọn ni tó fà á kò ju pé ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀ náà ló mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o ìlú òṣogbo ti ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀ṣun wọn pé èèyàn mẹ́ta iná ni àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn mọ̀ kọlù ní àná ti ṣe ọjọ́ àìkú o wọ́n pe àwọn tí wọ́n ṣe ìkọlù sí ọ̀hún ní ṣògo owó ní kókó tí gbogbo èèyàn ń pè ní mali daniel àti ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ afeez tí gbogbo èèyàn ń pè ní ẹja wọ́n pe ẹja iná ni wọ́n ń porúkọ ìkan lára àwọn tó fara káṣá ìkọlù àfúrásì ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí orísun ìròyìn tó kọ sísọ ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ìpani nípakúpa náà ló bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́jọ òwúrọ̀ o ní ìkóríta àlẹ́ ní agbègbè ọba tẹ̀ nígbà tí àwọn agbébọn tí wọ́n fura sí wọn wípé a ah, ẹlẹ́gbẹ́ òkùnkùn làwọn afurasí ọ̀hún jẹ́ àyè confraternity ẹni wọ́n sì jẹ́ pẹ̀lú wọn pé wọ́n yabo agbègbè ọ̀hún tí wọ́n sì gbé ìbọn fún owó ní kókó wọn ní bí wọ́n ṣe yìnbọn fún owó ní kókó nìyẹn òṣùbù lulẹ̀ tó sì jẹ́ pé wọ́n gbìyànjú àti gbé e lọ sí ilé ìwòsàn àmọ́ wọ́n pé òkú lẹ́lẹ́jà ń ta ò olóògbé ọ̀hún náà ni wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ lára wọn tó jẹ́ lára àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ó sì ṣeéṣe kó jẹ́ pé ó ti rú òfin ẹgbẹ́ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n pé ńgbà tí ó ti di aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ní agbègbè kọ́láwọlé làwọn agbébọn míì wọ́n bá tún ya lọ sí agbègbè ọ̀hún tí wọ́n sì tún yìnbọn mọ́ ẹnìkan sí orúkọ rẹ̀ ń jẹ́ Daniel Daniel yìí ni wọ́n pé lọ rèé ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kó tóó di wípé òun fara kọ́ta ìbọn ti ọlọ́run ọba kó má jẹ́ kí àṣìta ìbọn ó bà wá ọ̀rọ̀ gbẹnu sísọ tí òṣùpá sì ìbomi lójú rètérètè ní ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tí ọ̀rọ̀ padà gbẹnu tán wọ́n pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn afurasí náà ṣiṣẹ́ láabi ọ̀hún tán ẹni wọ́n bá japa lára àwọn afurasí eléyìí tí wọ́n rò wípé a ó ṣeé ṣe kó jẹ́ pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni àwọn náà jẹ́ iná ni àfíìsì o àfíìsì ọ̀hún ni wọ́n pé àwọn kan tún lọ rèé kámọ́lé wọ́n sì pa á ní ìpakúpa ní agbègbè ọbalẹ́ndé ní ìlú òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n pé ńgbà tí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ wọ́n rí wípé àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n tú ìwà láabi ọ̀hún orísun ròyìn tọkọ sísọ gbẹnu tán ló wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó jẹ́ olùgbé agbègbè náà ni wọn màlẹ́bọ́dẹ̀ tí wọ́n tilẹ̀kùn mọ́rí pinpinpin nígbà tí oníkálukú ọ̀mọ́bí tọ́ta ìbọn tí ó fò gbà wá àwọn tó jẹ́ olùgbé agbègbè kọ́láwọlé náà ni wọ́n ń ṣe àlàyé àmọ́ tí wọ́n pé kán forúkọ bo àwọn láṣìírí wípé àwọn ọlọ́pàá ti wá gbé òkú àwọn èèyàn eléyìí tí ẹ̀mí wọn bọ̀ nínú ìkọlù àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn náà nígbà tí wọ́n kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun yẹmísí ọ̀pálọ́lá ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ owó ni kókó nafisat tó jẹ́ olùgbé agbègbè ìta olóòkan ń ló mọ̀ mú ẹjọ́ ọkọ rẹ̀ wá ṣògo tí gbogbo èèyàn ń pè ní mali wọ́n pé mali yìí ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlẹ́ni ogójì tí wọ́n sì fura wípé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀yẹ confraternity ni ó jẹ́ wọ́n pé àwọn ikọ̀ kejì tó jí àyè ni wọ́n wá gbéná wojú rẹ̀ tí wọ́n sì yìnbọn pa ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ní agbègbè ọbátẹ̀ wọ́n pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe gbọ́ eléyìí ni wọ́n bá gbéra pa ò lọ sí agbègbè ọ̀hún àmọ́ wọ́n pé wọ́n ti gbé òkú àwọn tí ẹ̀mí wọn bọ nínú ìtàkùrọ̀gàn náà lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ òṣègùn òyìnbó ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó fìdí kalẹ̀ sí ìlú Òṣogbo wọ́n wá pé láìpẹ́ láì jìnnà ìwádìí tó gbópọn yóò wáyé lórí ẹ̀ wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àlàáfíà ti ń jọba àmọ́ ń tọ́gbẹnu tán bẹ̀ ni pé èèyàn mẹ́ta ń ló mọ̀rọ̀ nígbà tí àwọn ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn kọlura wọn bákan náà ni wọ́n pọmọ sórí ní ìpínlẹ̀ Benue èèyàn mẹ́ta náà ló mímí ìgbẹ̀yìn wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹ̀ náà lẹ̀mí wọn bọ̀ ọ́ nínú ìjà àjàkú akátá ẹgbẹ́ òkùnkùn sẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó wáyé ní òdòbá òtúpa níjọba àbílẹ̀ ọ̀bàdìgbò ní ìpínlẹ̀ benue ọjọ́ àbámẹ́ta ni wọ́n pé ìṣẹ̀lẹ̀ yẹn ó padà gbẹnu tán fáínálì tó sì kọ sísọ wọ́n pé agbègbè ọ̀hún ṣe lóró tótótó ibi wẹ̀jẹwẹ̀mú ọjọ́ ọ̀bí kan iná ni wọ́n pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn ọ̀dọ́ tí ń bẹ ní agbègbè náà ń ló ṣe ló dá ayẹyẹ ọjọ́ ìbí sílẹ̀ kó tó di wípé wọ́n sọ ọjọ́ ìbí rẹ̀ di nǹkan míì mọ́ lọ́wọ́ o wọ́n ní ìkan lára àwọn tó ń gbé ní agbègbè ọ̀hún tó kópa níbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún ni wọ́n mà pa ní ìpakúpa gẹ́gẹ́ bí ìròyìn tọgbẹ́nu tán sísọ bó ti ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n pé ó ṣeé ṣe o kó jẹ́ ìkọlù onígbẹ̀sán iná ni wọ́n ṣe níbi ayẹyẹ ọ̀hún tó sì ṣokùnfà bí èèyàn méjì bó ṣe tẹ́rí gbaṣọ lákòókò tí wọ́n kọlura wọn nígbà tí wọ́n kàn sí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ náà ọmọọba samuel ọ̀nù ọmọ fi ìdí ẹ̀ múlẹ̀ pé ah, kọ́lọ́ǹkọ́ gbà wá ni o lọ́wọ́ àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ní àmọ́ṣá ẹni tó jẹ́ ọ̀gágba iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí ó ti mọ̀ nípa ẹ̀ o wọ́n àlàáfíà kó lè jọba wọn pé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta gbẹnu tán bẹ́ẹ̀ ló kọ sísọ pẹ̀lú wọ́n pé nǹkan kékeré ẹni wọ́n rò pé kinní ọ̀hún ó ò kó tó wá di wípé èèyàn mẹ́ta ó rọ̀rùn àrèmábọ̀ ìṣẹ̀lẹ̀ gbẹnu tán ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra o wọ́n pé ní ìkóríta Eke Ọ̀ka iná ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti padà gbẹnu tán ní ìjọba ìbílẹ̀ gúúsù Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra lọ́hùn èèyàn méjì iná ni wọ́n pé wọ́n mọ̀ tún dágbére fáyè lọ́jọ́ àìkú àná wọ́n ní bí ogun bí ogun bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ iná ló bẹ́ sílẹ̀ lọ́sàn-án àná ti ṣe ọjọ́ àìkú ò léyìí tó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pé ìkùnsínú ọ̀hún ti ń rúgbó bọ̀ látọjú àbámẹ́ta tí àwọn olùgbé agbègbè náà sì ń gbọ́rọ̀ ìbọn lakọ̀lakọ̀ wọn ní ṣùgbọ́n gbà tó di ọjọ́ àìkú ti ṣe ọjọ́ sunday ìyẹn àná nìyẹn o wọn ní ọ̀rọ̀ gbẹnu tán kọ sísọ finally nígbà tí wọ́n yìnbọn o fún ẹnìkan tó jẹ́ òǹtajà ní ọjà èké tó sì jẹ́ pé àwọn tó kù wọ́n mọ̀ jápamọ̀ ní ti ẹ ó di ẹni oríyọ òdìlé ẹnìkan tó jí amọ̀kòkò iná ni wọ́n pé ọta àbọ̀ǹbà wọ́n ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ológun tó lọ rèé dá àlàáfíà padà sí agbègbè náà ló tó sì jẹ́ pé ẹni tó jẹ́ amọ̀kòkò tí òun ń ta ìkòkò ní jẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀ ènìyàn ta ìbọn lórí ébà o ọ̀kan lára àwọn tó ń ṣe ìròyìn jọ fún ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ ló wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin amọ̀kòkò yìí ẹni wọ́n mọ̀ gbé jáde nínú àgbàrá ẹ̀jẹ̀ àmọ́ ẹgbà tí wọ́n fi gbé e dé ilé ìwòsàn ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti kọ sísọ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ikenga tòchukwu ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé béèyàn bá débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o yóò tọ́ ọmọ rẹ̀ ní ìtọ́ wípé bí òun ọ̀bá sí láyé mọ́ kí ọmọ lè fowókọ́ tọ́ dáálẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà wọ́n pé àwọn méjì tí ẹ̀mí wọn bọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti gbé lọ sílé ìgbókùpamọ́sí àmọ́ wọn ọlọ́pàá ti fi ọ̀rọ̀ dáhùn èèyàn lójú o wípé àlàáfíà ó ti ń jọba ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ní ìpínlẹ̀ Anambra ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ gbẹnutọ́kọ sísọ o ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Anambra èèyàn mẹ́sàn-án ìlódèrò ọ̀run o látàrí ìkọlù ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó ń wáyé láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹ̀ ń bá bímọ kọ̀tọ̀. zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine kágbàpè kan tàbí méjì kó tó di páàmù tàtàpínsẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ hello. zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seven eight zero zero ten seventy nine. na hello hello ẹ káàsán ẹ ti wà lójú òpó. ṣe ń kọ sísọ jẹ́ pé ẹṣin ò ní kọrí àsárelé àmọ́ ìgbélé yìí kó jẹ́ bí àmúrelé o ẹ̀bẹ́ ìgbàgbé arábìnrin kan tó jẹ́ ìyàwó ilé níjò ní tí wọ́n ló gbẹ̀mí ìyàwó ilé rẹ̀ tó jẹ́ ìyàwó tí wọ́n fẹ́ lé pẹ̀lú odó tí wọ́n pò fi odó fọ́ ìyàwó ẹ̀yìn rẹ̀ lórí ọwọ́ ti bá o ó ti wà lákàtà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger ọ̀rọ̀ rẹ̀ gbẹnu tán bẹ́ẹ̀ ló kọ sísọ ọ̀dà ajé máa fèyí ṣe lọ lórí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ lọ́sàn-án tòní kálẹ̀ láǹfààní àti padà wá tó bá dé ní ìgbà mi atọrọ gáfárà pé a lè gba ìpè kankan mọ́ tó ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kú àìbínú láṣẹ elédùà àwa láà máa wá ẹ̀yin làá máa bá bólúwájí ògùnyẹmí lórúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́n ká. ó fọ́n á ló bá tán. èso dáradára ti fọ́. ó ṣe adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n ká. àtẹ̀yìn àti èso àjàrà. bóòlù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́n la ṣe yìí ká. àjà balẹ̀ rẹ o. ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh káṣe tòótọ́ kúnjú owó ó dùn ń dán gbinrin programs full of wisdom oh. na fresh e dey fresh papa mama my brother my sister make una dey care am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbòǹgẹ̀ rédíò wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di make dem fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti tó ń kọ́ lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o gbádùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ ò rí bí wọ́n ṣe ń ṣe wà. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. abẹ́ orí bí wọ́n ṣe ń ṣe wá o bàbá. ayédòun àbámọ̀ àbá ti wá mo láyédòun àbámọ̀. ọ̀dọ́ yìí o là ń bọ̀ wá ṣe gbọ́ àgbà ọlọ́gbọ́n ò tó mòye àsìkò ọ̀rọ̀ olópin ó ti wá ń dàwí sunkún ọ̀jẹ̀lú ń pọ̀ sí olókìtọ́ ṣọ̀wọ́n o. kìlọ̀ kìlọ̀. ẹ lọ bá wa kìlọ̀ fún wọn yóò àmọ́. a ti sọ̀rọ̀ sọ̀rọ̀. àtòkùnú ajá tí ń bó máa fẹ́fẹ́. mo ṣe bádìí tí ni wọn ò ọmọ afẹ́gbẹ́ sásọ. kìlọ̀ kìlọ̀ ẹ lọ bá wọn sọ̀rọ̀. ayẹyẹ kìlọ̀ kìlọ̀ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ o. mo ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ní ilẹ̀ òní o ẹlẹ́ni ìbáṣe ni ó jẹ́.